ẹ àgbàgbé yóò tiẹ̀ sì dolú àrè ó ṣubú ah, ẹ sì yọ mi kọ́rọ́ ẹ bóde. ọyá òǹdà àdéhùn wa. Ah, ah. ìyá aṣọlá báwo ló ṣe fẹ́ràn wàhálà báyìí mo lówó pọ̀ lọ́wọ́ mi kò jẹ́ ń dé. owó pọ̀ lọ́wọ́ rẹ làbá ní jẹun wo wo wo bàbá sọlá mọ̀ ṣeré kéré o má fọwọ́ ẹ̀dá ṣe yẹ̀yẹ́ o ọkùnkùn mọ̀ pé ká lówó wà lọ́wọ́ èmi náà ìní yọ lẹ́nu ìní ti fáwọn ọmọ lọ́wọ́ tí wọ́n fi gan kò sí nǹkan kan nu ilé ìbínú ìtọ́nu ilé ìṣètò àní gàrí kò sẹ́lùbọ̀ kò sọ́bẹ̀ gan sáwa ní jẹun ìyá aṣọlá sódìgbà hmm? tá a bá ń pariwo tí gbogbo ìlú mọ́ ta sì ti lè fi jó mo ní oúnjẹ rèé fọṣọ yìí. tí n bá fọ màá gbé faláṣọ màá kó fún yẹn lọ ra nǹkan. nírọ̀lẹ́ nírọ̀lẹ́ tó bá tó dé látò jẹun àdàkùndéré àmọ́ lẹ́fùfù ah bàbá sọ̀la ìwọ́gun ò ní lè ṣe bẹ́ẹ̀ torí mi mọ̀ pé bá ọba dé odò tó ti fọṣọ ní ìsìn mo jẹ́rìí ìrì ọ̀rìn kan jẹ́ bó ṣe kọ́ ọmọ ìwọ́ bẹ́pẹ kí inú igbó kan jẹ́ bẹ́pẹ ọ̀yọ́ ń tiẹ̀ eh, eh, eh, kò sí jàǹbẹ́ bẹ́ẹ̀ yọ̀bá lólu èèyàn àmọ́ ìyá ẹ lọ bẹ̀bá ń gbà tẹ́bẹ̀ẹ́ kan ẹ̀dẹ̀ méjì mẹ́ta ẹ̀rì kan náà àwọn ọ̀rẹ́ yín tẹ́ ìyàwó lọ́wọ́ rẹ̀ fata àti ẹ̀fi jẹ tàárọ̀ iná. ìyá sọlá kémi lè jẹ gbèsè torí pé jẹun. ọ lè jẹ gbèsè torí pé jẹun. kí lọ jẹ gbèsè. bàbá sọlá. èmi ò lè jẹ gbèsè o. ìwọ ò lè jẹ gbèsè nítorí pé àwọn nínú ilé dákun dúró náà o bọ́ọ̀ bá jẹ gbèsè nítorí pàwọ́ jẹ bọ́ọ̀ bá jẹ gbèsè nítorí aṣọ tó gbé lọ́nkọ́. tọ́lọ́ náà ni ọ́ bàbá o ti ń pin mi lẹ́mi wọ́n bọjà o. bàjá jájọ bára wa jà. n bọjà o èmi náà bọjà ní láìfi ẹ o èmi kò láìfi rẹ já láìfi ara wa. ọ̀dà mo ti gbọ́ ọ lọ. kí ni lọ. ah bàbá sọlọ ń lọ gbóyún lọkọ ọgbọmọ bọ wá bá mi ó ríran wo. ìyá mi kí ni àmọ̀ràn bí ní ọ̀yọ́ ọgbọ́n òdìgí àfikà wókun. ebi bàbá mi wí fún yín lánàá pé kò sówó kankan lọ́wọ́ àwọn tí wọn bá fọṣọ tí ń bẹ lọ́wọ́ wọn bò láti jẹun yá mi ẹ jẹun lọ fọṣọ wọn. ọgbọ́n òdìgí àfokùn ọ̀ gbádùn bẹ́ẹ̀ ni torí mo mọ̀ pé tó bá yẹ pọ̀ gbádùn ni ò ní wí tó ń wí jáde lẹ́nu dákun ṣé wọ́n lè ṣe látàárọ̀ ìbá ìkọ́ ọmọ jẹun títí tí ó fi di ìrọ̀lẹ́. èmi mọ̀ pé bàbá mi ò sí ilé ẹ̀yin ò ṣe epo wọn ẹ̀ fún wa lóúnjẹ. sori pé o ponú bàbá rẹ tó lòun ò lè jẹ gbèsè nítorí tiyín pa ẹ jẹun o èmi ní kẹ́mi ọ̀rẹ́ jẹ gbèsè kí n kọrùn bọ́ gbèsè àbímọ ní ikú. ẹni jẹ gbèsè ni ó sọ ìyá mi ẹ ṣe. kọ́ ọjọ́ jẹjẹ kọ́ra burúkú kọ́ wájú mi jàre kọ́ ọ̀rọ̀ jù mi ọ̀rọ̀ tó ń tẹ́ sọ́rùn létí mi. Eh, ọ̀rọ̀ yìí àbí mi ìyá eh, mi. ó jù bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ lọ irú ròǹbòrùn irú ta gbọ̀n ti gbá fún bàbá rẹ ló kú jáde. ẹjọ́ dá mi dúró má dé fẹ́ fọ gbogbo aṣọ náà tó ah. bá yẹ. lọ́dọ̀ wa. bó o báyìí lè kọjá àbí tó wọ̀ ọ́n. èmi ló dé gan. arákùnrin mo fẹ́ kó fi ara rẹ balẹ̀ o gbọ́ n ti bẹ lápá rẹ kọ́kọ́ gbé lẹ̀ kí n tó bá ọ ní gbólóhùn. ẹ̀mí rẹ lọ fẹ́ lábẹ́rẹ́ ọwọ́ rẹ. ẹ̀mí mi abẹ́rẹ́ ọwọ́ ọjà ẹ mọ ohun tí a máa ṣe. ẹ ẹ ẹ ẹ ọkọ ọkọ báyìí nà kò tún tẹ báyà lójúbọlẹ lójúbọlẹ lójúbọlẹ bá gbẹ pẹ̀tẹ́lẹ̀ nù rẹ bí bá gbẹ pẹ̀tẹ́lẹ̀ nù rẹ pé mo gbẹ pẹ̀tẹ́lẹ̀ nù rẹ. Ah, ẹ gbà mí mo jẹ gbèsè yé ah, aṣọ aláṣọ mo jẹ gbèsè o ah, ẹ wá ẹ dákun yé mo jẹ gbèsè o kiri nbọ mo da mo jẹ gbèsè o. ẹ kí wàá ní èsì àbájáde tí ẹ bá bọ̀ ní ọ̀dọ̀ kábíyèsí lórí ọ̀rọ̀ aṣọ wa tó sọnù yìí. yóò dáa fún ọ fún ìbéèrè tó béèrè o inú mi sì dùn pẹ̀lú ẹjọ́ tí kábíyèsí dá láàfin ah. torí nígbà tí mo dé ọ̀dọ̀ kábíyèsí ó jẹ́ kí n sọ tìǹbù mi. mo wá sọ fún wọn pé níwọ̀n ìgbà tí bàbá àṣọlá ò ti lè rí aṣọ tó sọnù owó aṣọ òun là á gbà wọ́n sì dájọ́ pé ká wá gbowó. <laughs> ó tiẹ̀ dá àmọ́ kí láàrí dájú pé àbọ̀sàlá yóò ro aṣọ wa kó fún wa bọ́sàlá tí ò rí nǹkan jẹ. padà <laughs> òde àdáni. Ah, ah ẹ kí ló ń kàn wá pé ó rò ń jẹjẹ kò rò ń jẹjẹ ẹ wo ṣebí kí aṣọ náà ba lè ní ààbò tó péye látọrí gbé falágbàfọ a gbọ́dọ̀ gbowó wa ni o. ẹ wo ẹsẹ mọjà máa gbọ́ ibi ẹni gbọ́ tí n tó sọ lóòótọ́ pọ̀ jù ẹja dóde àsìkò tí kábíyèsí fún wa. ẹ dúró náà o tí àsìkò tí kábíyèsí bá wa da tó bá tó tí bàbá aṣọ lọ́ba wa rówó kólẹ̀ ńkọ́ kólẹ̀ ṣebí kábíyèsí ló dájọ́ kábíyèsí ó fún wa lọ́wọ́ aṣọ wa. ẹ má jà sọ̀rọ̀ yìí di ní tá a máa wá tì síra wa bí gbá ayọ̀ ẹ jẹ́ àdín sùúrù di àsìkò tí kábíyèsí dá fún wa. bóyá bàbá àṣọlá ni ó wàá san owó ọ̀hún ni o bó sì jẹ́ kábíyèsí fúnra lára wọn ni wọ́n san owó ọ̀hún ni o ẹ jẹ́ ká ní sùúrù di. a tiẹ̀ gbọ́dọ̀ gbà ní. amọ̀lé ọ̀ṣìkíà o káròdé ayò o. lákùn kílà kílà ló ń ṣe india yìí èmi ò rò bẹ́ẹ̀ mi ò kú òní lọ́dún yìí nígbà táwọn bàbá olówó ń bẹ ní kàlẹ̀. tí wọ́n sọ pé ti sú àwọn ni. Ah, èmi kò sí débi èmi ò kú sí ọ sẹ́mi ò kú. ayé yìí agolo wáyé ṣé ẹni bá ṣe wáyé báyìí lẹ́mìí oníkẹ́ mọ̀gbọ́n bá ti débi owó dé. ẹ lọ́bí kankan ṣé ẹlẹ́mu tó wà ń lẹ̀ yìí tó wà ń lẹ̀ yìí ńgbà wọn ni kó wa jẹ sàárà tó lọ́jọ́ wọnú ẹ dákun. epo ni wọ́n ní kó mú wa ní àbí. àbúrò àta. n ta máa rí o sí náà nù. àkínyọ àkínyọ. sórí tí n bá bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ ẹ̀límọ̀ ń bínú tí n bá bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ ẹ̀límọ̀ lágírí jù ọ̀rọ̀ rẹ ọmọ ẹ̀ sọ lẹ́ẹ̀kan ẹ̀ o. ìyá ẹ̀ ta pé kó láà mú ẹran ọ̀gbẹ́ wá tán sì yí látà bá a ṣe ń mẹ́mú yìí ká máa fẹ́ràn ọ̀gbẹ́ tí n bá wá sọ pé ká lọ sí ibòmí láàrin ìlú ká máa la náwó síbẹ̀ ẹ̀lí kìíní kan. àríjẹ kìdí sórí gbogbo ọ̀rọ̀ ni ó máa fa ìbínú ọ̀rọ̀ mi báyìí kò ní bínú àṣẹ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ìgbà yẹn kí n lòó lọ́wọ́ táwọn wá ń gbàwìn ìbí wa o owó wa dé búrújì dé àgbọ́dọ̀ wà bí kọ́ náà jẹ́ náà la kọ́ bọ́lá jẹ́ kọ́ gbọ́lá mì. ẹ o bàbá tí wọ́n bá sọ pé àwọn ò ní wá bímọ ẹ jẹ́ kí wọ́n mọ̀ wá bímọ kó wá jọ̀rùn ni wọ́n sọ pé àwọn ti fẹ́ lọ mẹ́mu ni ìmọ̀ tẹ̀lé wọn. àmọ̀lẹ̀ ah, ayẹ. àfọwọ́ bà ẹ̀ jẹ́. olówó ṣe gbogbo tán. mẹ́bí yàrá ọjà láìlẹ̀ ní. Ah, olórí ìtura wí. ó bá dọ̀jọ́rọ̀ wàá gba ṣàkàwó kan. Ah, ẹ ṣeun bá bọkọ mi bá a dúpẹ́ lọ. mo fẹ́ bá ń bà jẹ́. ẹ lọ rí ọ̀rẹ́ wa wà. ẹ lọ yọjú èèyàn wa ni mo fọwọ́ tọ́ mi mọ́ lórí ibùdó ìjókòó tó àwọn olówó. bàbá mi bí mo ti bẹ̀rẹ̀ lẹ̀ mo ní ìyá mi ń bọ̀ wọn ò ní pẹ́ dé. kò sí wàhálà. ìbídùn tí obìnrin kún gbé òdìdé wọn bínú ah, ah. Ah, ọ̀rọ̀ kan bẹ lọ́kàn mi ló sì ń gbé fúkẹ́fúkẹ́ mo sì ń sọ fẹ́lẹ́dúà tí ọba ní sọ̀rọ̀ èmi fún mi mọ́ láyé tọ́bẹ̀ lè ṣẹyọ kan fún mi ó ti tẹ́ lọ́rùn ó wù mí láti fi ọ̀sà ya kó sọ fún mi pé ọgbọ́n ọgbà ọ̀bọ ayé. <laughs> Ah! Ìsọ̀lá. èmi náà ni. àzọ́ lórí téèyàn rò rárá. kí ló dé. ó fẹ́ mọ̀ ní tó dé. ọ̀ọ́dà ó lò lọ ó dùn rí ẹ bó bá sì pé èèyàn nìkan ni kò bá mọ́dùn mí o ò tún lẹ́bi re. kí lára gbé kí la jù. irin ni gbóná sọ́gbọ̀ sọ rántí pé bàbá rẹ̀ jẹ gbèsè. àbọ̀ mọ̀ ọwọ́ lọ fẹ́fẹ́ yà wò ó ti gbàgbé bọ̀ ti délé ọtí délé ẹ̀ mú mi. ọkàn wù mí náà ni. ọ̀rọ̀ rẹ̀ yé mi ọ̀wárù rẹ̀ síwájú ìwọ tó ṣe pé ó wá lé ẹ mu àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn wọn rẹ mi fún ọ bó bá tiẹ̀ jẹ́ ru akínyọ̀ ló pè mí bó bá lóun ò fẹ́ mi ń bínú mi ò dùn ń bá dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi òdúdú ọkàn rí ọ ọ nígbàsẹ̀ má pè mọ́ o ìjọ tó o bá tún pè mí ń fi mú rẹ fún ọfẹ wo bó ti. kọfà yà dùn èmi ẹgbọ́n sì ń darí. olórí ibú ti gbé sẹ́fún. ẹ ti dé ah, ẹ ǹlẹ́ akànni ah. kásáré ìwà nǹkan jẹ ni. anusu oh, à mm, mm, mm. ń parẹ́ ẹni sí bàbá. anusu bí ọkọ òun lẹ bí ọkọ òun lẹ ẹyin ẹ wò kátẹ̀gbá pé ẹ lọ rèé jẹun mo gbà yín o èyí ọkọ̀ ata tí mo gbé fún yín ńṣe lẹ ṣe rádaràda ẹ kò bó kọ ọ̀hún jẹ́. àbólóyè ah, àbájẹ́ bàbá. ẹ tún sẹ́yìn. nígbà tí mi ní ìṣọmọ eke ṣe rí nígbà tí mo rí i pé ẹ ṣẹ̀ṣẹ̀ lọ ata yìí ni ọwọ́ la fi tu ìdí ata òun ẹ̀ kọ́ ọmọ fọkọ́ kàn kó má bàa pa ata gbogbo ẹ̀ láti dáadáa. nígbà yìí ń sọ ọmọ eke ọmọ eke lèmi nu àbí ó dábàá òun ẹ wo sẹ́yìn oko tẹ bàjẹ́ òun ọ̀kẹ́ méje ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọ̀hún ọ̀kẹ́ méje ni àmọ́ ń wo tẹ́lẹ̀ dùn àmọ́ yín la kí wọ́n dàgbà mo jẹ́ èèyàn bú tẹ́mi fẹ́ kí wọ́n máa pè mí lẹ́yìn èèyàn bú á tó ẹnà olúwa lèmi mi nígbà ọ̀kẹ́ méje lọ́wọ́ yín àmọ́ àyọ̀ síra wọn àyọ̀ síra wọn ni ìdá yìí ló fi gba ọ̀kẹ́ méjì owó iṣẹ́ yín ẹ̀ nígbà o bẹ́ẹ̀ kọ́ kémi ó fún yín ní ọ̀kẹ́ méjì kẹ́yìn sì fún mi ní ọ̀kẹ́ méje mi padà. bàbá ẹ má bínú dídá ọ̀dà lọ́mọdẹ́gbẹ́ gbèsè lé o mọ. kọ́mọ kò lẹ́gbẹ́ kọ́mọ kò lẹ́gbẹ́. eléyìí ṣe bàbá mi àgbàfọ́ bàbá mi ń ṣe. èmi ni bàbá yín ṣe. àgbàfọ́ ni bàbá mi ń ṣe. aráfẹ́ <laughs> mi náà aráfẹ́ mi náà ìgbà mo sọ fún bàá rẹ wípé ń fọ ní ọ̀kẹ́ méjì tọ́ ẹ sáà hàn ìbẹ̀lẹ̀ kára ti ah àjìkànlé àjìkànlé ó yẹ kó máa lọ ọpọlọ orí rẹ ẹ̀hìn ó ti àdá báwọn ẹ wo èmi ò mọ̀ pé alágbàfọ̀ mo gbéṣẹ́ fún ọ alágbàfọ̀ mo gbéṣẹ́ fún ní báyìí èmi ti yọ̀ǹda ọ̀kẹ́ méje àmọ́ ọ̀kẹ́ méjì èmi ò ní fún yín. bàbá ẹ bá wa ṣe dáadáa kò sẹ́ni kò sẹ́ni kọjá àdánwò láyé yìí. kí máa ṣe dáadáa. ẹ bá wa ṣe dáadáa. ojú náà ojú sànú. bàbá ajé kan lé. ohun tẹ fi ń yé mi tẹ fi ń dá mi lójú báyìí ni pé èmi àtọmọ mi wá sìn gbà ni hmm. a wá sìn gbà ẹ wo ìtura ti pé méjì ẹ sọ fún mi. bàbá mi kí wàá ní ìṣe báyìí. kí la fẹ́ ṣe ṣebí àwọn àgbà lọ wọn bọ̀ wọn ní bí ìyá ńlá bá gbé ní sánlẹ̀ kékeré amagun rí ẹni ṣọ́ra yé báyìí àti bàbá àtọmọ odidi ọjọ́ mẹ́ta a tún fi sin ají kan lé ah elédùà bolojú ẹ wà tá a mọ ṣẹ kí lẹ̀ṣẹ̀ mi kí ló dé kí ni ṣé wọn wáyé mo wáyé ni àbí wọn ń bímọ mo bímọ ah yá máa lọ kí la fẹ́ ṣe àríkẹ́ ìwọ náà rí pé irun rẹ ti yàtọ̀ ah, ó ti rú pẹ́pẹ́ sí i sísà ni irun bẹ́ẹ̀ bá ti mọ irun sà ọ̀ gbà mélòó ah. nígbà abẹ́rẹ́ òṣùpá méjì nísìn ó rí i pé yóò ti fẹ́ mọ kàn lẹ́yìn ọ̀run. ìyàwó ẹ bá lè bá ń ṣe inú mi ó dùn. ọ kẹ́ni bí n bá lè bọ́ sí àbí tí mo ti ń ṣe ìwọ gan rí pẹ́nu ìgbà tí n bọ́ di ìyàtọ̀ wà ń bẹ̀ ọ hmm. bẹ́ẹ̀ bá ti mọ irun sà kò sí àdùkẹ́ dirun dáadáa o ń di dáadáa irun wọn le díẹ̀ ni. Hmm, irun wo ni lè irun yín ò lè bá wọn bọ́ ọ bá rí irun tó lè wọ lọ́wọ́ àwẹ̀ irun yín ò lè o. kí ló ṣe bàbá rẹ. ẹ kó sojú mímu ibi a ti lọ ṣiṣẹ́ bàbá mi ò gbà. àìrówó gbà tí a jẹ́. ẹ ìyá mi ẹ wá yọjú sí àn ó yẹ mọ̀ tí ń sí àn gangan.

ìhà yín lẹ wà mo ti wò nínú yàrá àwọn òrí yín náà mo ṣe ní kí n wẹ̀ ń kùlé níyìn kí ló wá dé tẹ dá dúró lẹ́ẹ̀kùlé ní àyìn tẹ ń ronú kí ló dé ẹ ìṣọ̀lá ní ibi oko àgbàro tẹ ẹ lọ ọlẹ́ kò sojú múmu lọ́hùn. ìyá ìṣọ̀lá èmi àtọmọ alọ́sìngbà ni iṣẹ́ tí a fi odidi ọjọ́ mẹ́ta ṣe ajíkanlé ní ìhùn lówó gbà pé mo wá sí gbàlagbàlà òun ni. bàbá sọlá ṣẹ́gbó tọrọ ẹ jẹ́ jẹ́ agbẹ́jẹ́ forí wọn lórí ń bọ ọjà okú òǹlù ibi tó ń gbé òórè ìlú bòmí ṣóògórí ọ̀hún lẹ́nu ẹ wo ẹ jẹ́ mi ó fún yín o láti ìgbà tẹ́mi ti fẹ́ yín iṣẹ́ àgbàfọ̀ ilé mi mọ̀ ìmọ̀ o ẹ níṣẹ́ mi o òun lẹ ṣe débi tẹ́ ẹ dàgbà dé yìí ńgbẹ wá pátì lọ́sàn gan tẹ́ ẹ níṣẹ́ àgbàro lọ́kàn ẹ dákun mi lẹ wá rí mú bọ̀m̀bì iṣẹ́ àgbàro náà ní ìsìn báyìí. Eh, ìyá ṣọlá kì í ṣẹ̀bi èmi náà. wọn náà láti ìgbà tí wọ́n ti kó aṣọ tí wọ́n ti gbaṣọ lọ́wọ́ mi tí wọ́n ti fi dá sí mi lọ́rùn wọn ò gbàṣọ wá fún mi mọ́ níbo mo ti fẹ́ rówó olówó san tí n bá lọ ṣàgbàro kò wé mi náà. Hmm. torí pé ẹ jẹ gbèsè lẹsẹ lọdí àgbàro ṣe ti wá rí gbèsè ọ̀nà sàn báyìí ẹ jẹ́ jókòó di iṣẹ́ yín iṣẹ́ tán mọ̀ ìmọ̀ tẹ́ ń ṣe tẹ́ fi ń ṣe gbogbo tẹ́ ń ṣe ilé ayé nù ẹ jókòó tì í èmi mọ̀ pé Olódùmarè tó mọ̀nà tẹ́gbà tẹ́ fi jẹ gbèsè òun náà ni ó mọ̀nà tẹ́gbà tẹ́ fi san nígbà tó wọ́n gbà sọ wá òun ọ̀gbà sọ wá mo sábà pé Olódùmarè tó mọ̀nà tí gbèsè fi ṣẹ́ yọ mọ̀nà tẹ́ fi san tèmi tí mo mọ̀ nú o mo sì mọ̀ pé Olódùmarè ó ṣàánú yín bẹ́ẹ̀ rí ṣe ń bẹ̀. bẹ́ẹ̀ àti pé tí náà bóun ni bàbá àṣọlá ṣé wọ́n ti kó owó fún ọ. Ah ọkàn mi ló fò torí tí tó bá gbà lọ. ó yẹ kó gbà bọ̀. ẹ sori ní kété tá a dé ààfin òun ní kábíyèsí ti gbowó ọ̀hún lọ́wọ́ bàbá àṣàlà ni wọ́n ti kó fún mi bí mo sì ṣe gbà báyìí ni mo pe àwọn ọmọ ẹgbẹ́ mi pé n tó wọ́n ti kówó ọ̀hún fún wa ní ààfin o a sì ti kó fún ẹni tí yóò lọ ra irú aṣọ ọ̀hún. ọ̀dà àbáwọ̀ kò sí mọ́ èmi gan ti mọ̀ pé ó yẹ kó ti kó fún ọ nítorí pé èmi ni mo bẹ akínyọ àti àríjẹ kí wọ́n yá ìṣọ̀lá lówó kódà àwọn ìyá gan wọ́n bùn ni. Hmm, ìyíùn ni pé akin àtàrí jẹ òun ló ṣe bàbá àṣọlá lóore. àwọn alábàásírí wọn bí wọn bá ṣe ń bo wọn ti rówó. <laughs> èmi ò tiẹ̀ wá mọ̀ o kódà àwọn òfúra o. àbí jọ̀ọ́ àṣẹ o. ọ̀rẹ́ yìí ọ̀rọ̀ àwọn ọkọ wa yìí ó mọ̀ wá sojú tù mí ń gbọ́ bóbìn méjì fọkọ rẹ tọkọ rẹ wá ń rojọ́ pé òbí ibi ọkùnrin òyìnbá rọlé fún un èwo wá ní kí tọkọ tèmi ó ṣe ńgbà tèmi ètí ìbí kankan nísìnyí kí wá ní kọkọ tèmi ó ṣe àmì o láṣẹ elédùà. àbí ọkùnrin àṣẹ ìbọkùnrin ló fẹ́ elédùà ó kúkú ṣe. èmi tí n sì tí ì bí iná yín kúkú finú foyún yín sì fẹ̀yìn gbọ́mọpọ̀ lọ́ọ̀dẹ ọkọ mi láṣẹ elédùà lókè ọ̀rẹ́ mi àfi sùúrù o àfi kẹlẹ́dùn ọmọ ọ̀ṣọ́ wa o wọn kọ wa yìí sùúrù lọ̀rọ̀ wọn gbà o ah, kẹlẹ́dùn ọmọ ọ̀ṣọ́ wa ni. Ah. gbogbo àlàyé tó kúkú ṣe ló kúkú yé mi ṣùgbọ́n kò sówó lọ́wọ́ èmi fúnra mi báyìí fọkàn rẹ balẹ̀ fọkàn kò tó yùn ẹ̀sùn kan wà lọ́wọ́ mi tó jẹ́ tàbúrò mi màá kó fún ọ. Ah, ọ̀rẹ́ mi ó jèrè ó ṣeun yóò dáa fún ọ wo ìwọ náà ní dààmú láyé rẹ ò ní wówó tì ó ṣe mo dúpẹ́ o. ètò à ń sọ ọ́ dùn kó bọ̀ wá jẹ́ gbèsè sí mi lọ́rùn bó o láyé tètè fẹ́ rówó ìpadà. ọ̀rẹ́ mi ṣé mo ṣerú rẹ̀ rí ni ìgbọ́dọ̀ ntọ́ fi ṣe mí láàánú ìgbọ́dọ̀ ṣe ti ọ̀dà ebi wọn mọ̀ pé ń bẹ lọ́wọ́ rẹ nísìn bọ́ọ̀bà kúkú wí wọn ní mọ̀ o sì fi ṣe mí láàánú ni wo kò ní pẹ́ rárá tí ń fi dá padà nígbà tí ọbẹ̀ tó àárín ijọ́ mẹ́ta èmi náà retí owó kan gbogbo tí n bá rí sàjọ àti tí baálé mi náà bá rí ní tètè kó sàmọ́ra wọn yìí wàá kó fún ọ bí bó fi ṣe mí láàánú ni bí ìkúkú mọ̀ pé ń bẹ lọ́wọ́ rẹ bọ́ọ̀bà wí fún mi ńkọ́ o ṣeun ọ̀rẹ́ mi mo dúpẹ́. ètò àsọdùn tójó bá yẹjú kóun má yẹ o. kò ní yẹ. mo ti gbọ́. kọkàn balẹ̀ ó fi ṣe mí láàánú ni. tó bá ti dàárọ̀ ọ̀la. mo tún jó dọ̀là báwọn wọlé ọba mú un. adigun mo ń jí ọ. ṣé ẹ rí n kò ní fẹ́ ká fa àkókò ṣòfò rárá. bàbá mi kò yẹ yín nítorí akíyọ́sí máa máa retí mi. Hmm ibi tẹ́mi àti ẹ fi ọ̀rọ̀ gùn sí ni pé n kò gbọ́dọ̀ pẹ́ lẹ́sẹ̀yìn ẹ ti nẹ ti ń dá mi dúró wa o. mo bínú sórí mo mọ̀ pé wọn náà ló ní sùúrù jù òun ló jẹ́ kó jẹ́ pé ìwọ ni mo ní kọ́ wá àyìn torí wípé mo mọ̀ pé tó bá yẹ pé akéyọ mo pè ó mọ̀ pé onínú fùfù alágídí lòun sórí mo bínú orí ọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀yin náà ni mo torí rẹ̀ pè ìṣọ̀lá ó lóun fẹ́ bá yín sọ kankan àmọ́ sọmọ kó ti bára rẹ̀ jẹ́ ó ti ṣìwàwù síwájú kò wá mọ bí ó ṣe gbé e kalẹ̀ ìdí rẹ̀ tó fi wá bẹ èmi tí wọ́n rò pé ah, tẹ́ ń bá ti rí wọ àbùṣe ti bùṣe. ìṣọ̀lá adigun nítorí ìṣọ̀lá ló ṣe pè mí ìṣọ̀lá kì í ṣe yan báṣọ ṣe máa pè mí torí ìṣọ̀lá ṣùgbọ́n ó tóbi gan lọ́wọ́ mi wà adigun máa tóbi. òwò ọ̀rẹ́ òsì òsì. ó kò burú má bínú ọ̀rẹ́ mi ó wù mí kí n sọ fúnra mi ni àmọ́ ẹsẹ̀ tí mo ṣe akínyọ ni ò jẹ́ bí ṣe bá yín sọ̀rọ̀ kẹ̀kẹ́ wá séyìn nìkan o ọ̀rọ̀ tó pọ̀ ń bẹ́ o mo fẹ́ kẹ́ ẹ kọ́ mi bó ṣe ń pẹja mọ́ fún mi lẹ́jà jẹ́ mọ́ ojú sú mi ẹ kọ́ mi bó ṣe ń pẹja. ìṣọ̀lá o fẹ́ kọ́ bó ṣe ń pẹja. Ah, ah. kémi náà jó àwọn sọdọ́ kì í sí pẹja. o fẹ́ máa là pẹja fúnra ẹ. bẹ́ẹ̀ni. o ṣe dùn nítorí Ọlọ́run oúnjẹ tá à ń fún ẹ jẹ akó a kò ní ro fún ẹ mọ́ irun ọ̀gbẹ̀ tó ń yí láta tó máa ń jẹ lọ́fẹ̀ lófò àpótí súwa a kò ní ṣe é mọ́ sọ fún mi aṣọ tá a dá sí ẹ lọ́rùn ó ti gbó apá kò ní ra mi mọ́ àbí kíni kíni nǹkan tó tún fẹ́ gbó. wọ́wọ́wọ́wọ́ mọ́ bínú mọ́ bínú sórí pé lórí ibùdó ìwọ kì í fi sẹnu sọ tìbí gba mọ́lì sọ ọ̀ya wèrè sọ ọ̀ní làákà ẹ̀ ni ọdún náà kí ló dé tó o bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ ọ̀ sọ sọ́wọ́ ọ̀ gbóòórùn rẹ̀ pé sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí sọ mọ́ pọlọ dání o ọkọ̀ sọ̀rọ̀ sáà ò níròònù ńgbàtà yìí ń yọ nínú ìṣòro kan tọ́tún ríra rẹ bọ ogun mi ọ̀yá wèrè ni ńgbà tó mọ̀ pọ̀ fẹ́ lọ pẹ̀lú. tẹ ẹ bá ti yanjú ọ̀rọ̀ yìí ẹ ké sí mi. wá ọ ti ṣebí kí n jà wọn sódò kí mi náà kọ ẹja. ẹ gbọ́nà odò náà olórí burúkú mọ̀ mẹ́jà pa kí ló ń tọ́ mọ́ ṣe bí afọ́fun gbẹ̀mù náà ní làákà yìí. ìwọ náà fẹ́ sọ̀rọ̀ sí mi ni àbí kì í ṣẹjọ́ rẹ. sọ́wọ́n máa fi mí lẹ̀ ẹ rí o ẹ rí o ẹ rẹ́wọ̀n ọmọ Yorùbá ó folóore lẹ̀ tẹ́mi ọ̀bá bọ̀ wá wáyìn máa lọ kọ́ ọ máa gbórí ìrù wèrè. a mọ̀ pé wọ́n tiẹ̀ pé bàbá àṣọlá ti lọ gba owó aṣọ rẹ̀ níbi ó tà sí. irọ́ ni o èmi gbọ́ pé àwọn ọ̀rẹ́ ọmọ ẹ̀ lọ́ràn lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ọmọ rẹ̀ ní ìwọ̀n lọ́wọ́ kí là ń wí kí ló ń wí wo má jẹ́ ntẹ̀ ọ́ lọ gba gbogbo owó rẹ̀ ni. tẹ̀bí àdìgún àti akíyan lọ́ràn lọ́wọ́. àdìgún bo táwọn ibẹ̀ fọ wo wọ́n tẹ̀ já fọ̀rọ̀ lẹ́fọ̀ọ́ já mọ́ lọ ọlọ́run bàṣẹ mọ́jọ́ kú sórí ọ̀rọ̀ rọ̀rọ̀. bàbá àsọlá mo dé sí ọlọ́run lónìí. <laughs> èmi ni mo gbàlejò lábàá yìí. ń ah, ah, gbà wọ ọba lè wá kí mi èmi ọ̀sà wà kí ọ. Eh, ọ̀rẹ́ mi ò ní bínú ni ọ̀nà ló pọ̀. Eh, èmi ò gbàgbé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa láti kékeré <laughs> kódà bọjọ mi ló nílé wọn mu. bọjọ mi. Eh, abẹ́ mu wà nílé. kódà akínmọ́rin ni. Ah, ọbẹ̀ mu nílé. adúkẹ́ adúkẹ́. ìyá mi bàbá mi ẹ̀yin àgbà náà lẹ pa lówe ẹ ní ìṣẹ́ kí ìmú lọ́kọ láya kó mọ̀ràn mọ̀ ìyá mi bí ìṣẹ́ bá pọ̀ ju ọmọ ọmọ gan ó jẹ́ inú rẹ̀ ìyún lèmi fi wò pé kébì wá wọ̀rọ̀ kan fi ṣàdá bẹ́ẹ̀ di ẹyin náà láàgùn ìyẹ́ ni ò jẹ́ ẹ kúkú ń gbìyànjú pé ká a soríire àmọ́ nígbà tí ò wà sówó ńkọ́ bẹ́ẹ̀mi ah, ṣe wò níyẹn pé kẹ́mi lọ lóòdì kejì kí n lọ wówó wá o kí n lè máa ran bàbá mi lọ bí gbogbo owó ti máa jẹun. Ah, ìlú òdì kejì

iyọ̀ tí ò dùn bẹ̀ lónìí ń bọ̀ wá hàn gógógó lọ́la ló bẹ́ẹ̀ lọ́wọ́ ni o á padà làálù nínú nínú ìlú yìí torí mo nígbàgbọ́ wípé bí yóò bá sàn ọmọ àmọ́ yọ lórí bí àbá sì ti ọwọ́ là ní ó di dandan kéèyàn ó ti abẹ́là bí wọn bá bẹ́ẹ̀ mi ọ̀bá lówó tí baba yín ò lówó ẹ̀yin ò lówó ẹ̀ sórí rẹ̀ ẹ̀ sì ṣe nǹkan rere lójú ẹ̀mí wa mọ̀ lọ bì kankan mi ò fara mọ́ ẹ̀gbọ́n mi ẹsẹ dúró ná ìlú tẹ ẹ ti mọ èèyàn kíkẹrẹ fẹ lọ mọ ṣe níbẹ̀. ọmọ jèrè o kálẹ̀ lọ bá gan. ṣé òkè tí a pò mo ní mo fẹ́ lọ ṣiṣẹ́ a ní wọn fọwọ́ ṣiṣẹ́ àbọ̀kùn nǹkan mi bẹ́ẹ̀ ni. o kárí ọmọ mi yóò dáa fún ọ yóò lálùbáríkà èwo ni ìwọ mọ̀ ń tiẹ̀ kò yí ọ ni ìyá wa má jẹ́ n parọ́ fún ọ ọ̀rọ̀ tọmọ yìí sọ̀kalẹ̀ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni. kẹ́hìnì. kódà ọ̀rọ̀ onílàákàyè ni. ọ̀rọ̀ èwo. Ah, ọ̀rọ̀ ló sọ ìgbà tóun bá gbìyànjú lọ sí lóòdì kejì tó lọ wáṣẹ́ bó ṣe èlò kan ló bá rí a máa fi ránṣẹ́ sí wa. Ah, bóyá yóò tún yàtọ̀ díẹ̀. ẹ eh, ẹ eh, eh, ẹ dúró ẹ dúró ná bàbá ṣọlá wọn ò ju méjì lọ lọ́wọ́ mi kí wọn á ní kíkan lọ tani yàrá tí bàbá rẹ tó fi ìlú bíi ti lọ rè bá lọ èmi ò fọwọ́ sí. ìyá mi kò sí tí ó ṣe mí kò sí tí ó ṣe mí ikú èpẹ̀tà lójú ràn ẹbí mò ń lọ ṣiṣẹ́ ni. àjòjì ọwọ́ kò gbẹ́rù dórí o. wo jẹ́ kó lọ àdúrà ní kẹjẹ́ ká fi ràn lọ́wọ́ ká ṣàdúrà fún ah, kó lọ ìgbà tó bá lọ tó bá rí nǹkan tóun náà bá rí lọ́hùn á máa fi ràn wá lọ́wọ́ á máa fi ránṣẹ́ sílẹ̀ á máa fi ràn wá lọ́wọ́ àbí kí ni kí ni iṣẹ́ tí mò ń ṣe ń sìn kí ni ìwọ náà ń ṣe ṣé ah, ó lọ. Àdùkẹ́ ó fi mí lé ó lọ lubi tó ní tó ní bàbá. ní ẹ ṣàdúrà fún mi ni ẹ ṣàdúrà fún mi kí n kéré èkó wálé ah, bẹ́yìn ò bẹ́yìn ò bẹ́yìn ò wówó ẹ̀yìn kò ní ṣe nípò ẹrú. Ah, kò burú ìjẹ́bọ̀ bá lọ fẹ́ lọ ẹ bá ti délùú aláìlẹ́ nìkan ìwà là á ní. àdùkẹ́ agbèrè ọ̀gá ọmọ yòórò ọmọ ṣe wọ tọkọ mójúlé kókókó ọmọ pèsè lèmi wọn. ìyá mi kò sí tí ó ṣe mí bá wá rẹ ilé ọkọ ńkọ nígbà lọ ilé ọkọ bó bá yá náà ni ìyá mi ẹ mọ̀ sunkún mọ́. ẹ wo ẹ̀yin ẹlẹgbẹ́ mi ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí wọn ò mọ bóyá bí mo ti ń rò lẹ́nu wò àwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tá à ṣe yìí fẹ́ ké mi lẹ́nu mọ́. ọ pé iṣẹ́ tá à ṣe yìí ò lọ́rùn náà dákun o bàbá wa pé àṣìṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tá à ṣe yìí mọ́ kí ni tọ́ ní lámọ̀ pé ká mọ̀ sí o. ẹ̀rọ bí ẹ yóò má bí nǹkan ti rí lásìkò yìí. ẹ wo bí èmi tí mo pé ẹ wá wo gọ̀bì mo ti mọ bí gọ̀bì gọ̀bì ó ti rí. dàṣà o wọ́n ti ṣètò gbogbo rẹ̀ á dìgárá ọlọ́ṣà ni òun á sì mọ lo bágínà tù. a lè mọ gba nǹkan tó bá tóbi dáadáa àbí kí ni ohun tí wọ́n rí sí. ẹ ihun tèmi rí sí àbá tèmi ni wípé tá a bá ti ń jalè ká tún mú ṣàgbà nípa mọ́ yóò dáa fún ọ ah, ah. bí mo ti ń ronú ló ń ronú yóò dáa fún ọ. bẹ́ẹ̀ bá pé àmọ̀ràn tẹ wáyé yóò mọ̀ fún wa àtàmọ̀ràn tí wọ́n mú wá àti tó ń mú wá méjèèjì náà láàmúlò àmọ́ rọ́pò ìbéèrè tí mo ní béèrè lọ́wọ́ rẹ̀ ni pé ṣé kò ní lẹ́yìn. ìwọ ṣe àwọn aṣọ̀rọ̀ bíi mọ̀ jìsín bó bá gbogbo ló sọrú rẹ̀ ń sin á pé òun lọ́mọ lẹ́yìn kò mọ nǹkan kan títí rẹ ló yẹ kó máa sọrú ọ̀rọ̀ yìí. mo bí a ti ṣe gbogbo ẹ̀ létò dájílẹ̀ bó bá kẹsẹ̀ kan àdán wa á ṣe kí ni á ìrọ́gí bẹ́ẹ̀ mo wí fún ọ. bó rí bẹ́ẹ̀ iṣẹ́ bí iṣẹ́ ò bá pẹ́ ẹnìkan ìgbésẹ̀ yá ìyá àṣọlá ṣé wọn ṣèyàn lóore ni mo ṣe é lóore ni èso eléso ni mo kó fún ọ ó sì sọ di gbèsè sí lọ́rùn. wo ọ̀rẹ́ mi ìyá ǹkẹ́ ẹlẹ́dàá rẹ̀ rí ojú orí rẹ̀ tó ilé tí ọ̀wọ́ kò gbèsè ṣé bóore ló ṣe mí. ẹ gbogbo àná ibi tẹ́mi náà lérò pé ń ti rówó gbà tí n ò rí gbà lójú ó rí bẹ́ẹ̀ dàpọ̀ mọ́ bínú wò fún mi bí ijọ́ mẹ́ta sí i. ọjọ́ mẹ́ta kọ́kọ́ ni o máa fún ọ o ọjọ́ mẹ́rìnlá ni wọ́n fún ọ wàhálà ìlójú ti èèyàn ìwà àtọkọ rẹ kò gbé kan náà yín méjèèjì. ẹ lọ wá ṣekúṣẹ́ ọwọ́ yín kẹ lọ wá ṣekúṣẹ́ ọwọ́ yín ẹ̀yin adójú ti ní èèyàn yìí. mú padà wá gbowó ìrọ̀lẹ́ o. elédùá jọlá tó fẹ́ bọ́ lóko ó gbé yìí bẹ́ẹ̀ ọlọ́run ibo lójú rẹ wà èmi wọ́n lèmi àtọkọ mi kò gbé kan ṣọwọ́ parọ́ ni kò kúkú parọ́ ah, ọlọ́run ìjọlá tó fẹ́ bọ́ lóko ṣe àtòsí ọlọ́dúnmọ̀ rẹ̀ wọ́n ní bí yóò bá sùn wọn máa mọ̀ yọ lórí kí ló dé a tún jẹ gbèsè àrísán sóun wá ní òun kọ́ ẹlẹ́bi ìjò tó pàlàpà ló sọ́dà mú gún ewúrẹ́. mo ti fẹ́ẹ́ ṣe tán kí n ti ọwọ́ rẹ̀ bọ́nú kí n pápọ̀ kí n so náà nìyẹn ìwàlẹ̀ wà ọ̀rẹ́ mi <laughs> ah, ọ̀dìrún lónìí owó èmi nu jàre àtàrọ̀ nu. ìyá mi ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí mo ti wí fún yín níjó ni pé bí mo bá yí dé àyìn lónìí ń di irun mi ń sì mọ lọ ń lè dúró o. ìgbọ́ ah. hmm? hmm? tún sọ ọ̀pọ̀ ọ̀rẹ́ mi ìwàlẹ̀ wà bí kí wọ́n ti ń porúkọ rẹ̀ tó ròdé sìn ọ̀ ṣerun ọ̀ báyọ̀n bí jẹ́ wí fún ọ o àgbà ọ̀sìndẹ̀ ọ̀kẹ́rẹ́ o bó wọ sọ́yìn ọ̀ fàtì olówó gbó tí sílẹ̀ kò fọlé. o ṣeun ọ̀rẹ́ mi mo ṣe bí ìwọ náà ní pin dáa ni àmọ́ bàbá ṣe ṣerun yálà àbí tán báyìí kan ṣe tèmi kan tó wá ṣe tì í. èmi lọ wá tó bá wọn ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ ní sùúrù o ẹ ní sùúrù o ọ̀rọ̀ yìí ò tí ì kan já o ah, ah, kí ló wá dé tẹ̀sẹ̀ nígbà tí ìṣẹ̀pẹ̀ ti níjà ara yín ti tẹ̀lẹ̀ tẹ̀sẹ̀ agbọnú nù. ẹ mọ̀ dùn lẹ́bi mẹ́bíbi ojú bí lóòótọ́ bá a ṣe bẹ̀rù làbọ̀ àmọ́ ibi gẹ̀rẹ́jẹ̀ là mọ́ bá gbà ṣé wàá rí mo rí i pé inú bí ẹ mọ́ bínú sóye mo wá ń ṣèlérí fún yín bí mo ti dúró yìí láì yíṣẹ́ padà láì ra bá wa kábọ̀ n ó fún yín ní owó gbàmọ́bínú n ó tún san owó orí ẹ̀yin tẹ́ ẹ wà ní àyìn tí ìyá mi fẹ́ dirun fún. lọ́ba tán olówó sọ gbogbo tán ṣáà gbọ́ báyìí. olówó tún fún yín lówó gbàmọ́bínú yóò sì tún san owó oorun yín ó lè ṣe é ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ kódà olóhùn tó fún yín lówó bẹ́ẹ̀ bá ń relé ẹ dákun kí ló dùn bí àrùn bà ẹ parapọ̀ ẹ já sáré ṣe irun rẹ̀ irun rẹ̀ ìpẹ́ ìwọ̀nba mélòó náà ni ó ṣe jákẹ́tà náà tó ti tú ẹ parapọ̀ ẹ já sáré ṣe kí ẹ lè mọ̀ lọ. ìyá ọ̀ṣọ́lá bẹ́ẹ̀ hmm? tí ẹ ro gbogbo nǹkan mọ́ ńlá ó yẹ kí ẹ wo pò tí mo wà irun mélòó ni mò ń ṣe sórí ara mi tẹ́tú sọ pé kí n tún yà fẹ́yàn kan kéèyàn kan ń ṣe nítorí pé yóò sanwó gbà fẹ́lẹ̀ yóò sanwó gbà fẹ́lẹ̀. yóò fún wọn náà. èmi ò fẹ́ a ní wọn fún yẹn mọ bínú. eyín ò ní ọmọ sọ eyín ò ní ọmọ sọ eyín powó lọ wà tẹ́nì kò tí ì wà rí. ìbọn ló ní èmi àwa ni orí ló lóyún sí ni ebi dì ló yẹ jókòó ìṣẹ́jú mélòó ló fi jókòó tá a fi ṣerun rẹ̀ tán ẹ dákun ẹ ṣe yanjú ara sọ́jú lọ́nà kan ẹ já ṣerun fún yẹn. àmọ́ ìyá àṣọlá ṣebí owó ní ìbàlẹ̀ wà fún yín ìbọ̀wọ́ lèmi náà sàn. owó jọ lọ bàbá jẹbi ọfẹ sọ̀rọ̀ lọnu ah, nǹkan ju ẹ má sọ̀rọ̀ débẹ̀ rárá owó fún mi ó ń irun irun lọ ni ọ̀kẹ́ kan ló sì fi gbé e. kí ló dé bàbá kan tó fòṣùpá jọ́kẹ̀ta jọ́kẹ̀ta ní ìdírun ah, mọ mọ àwọn ìbára gidi o ọ̀ọ́ni bínú ni ọgbà bó ti wí ń dákun mọ ọ̀rọ̀ yín dáa ni àmúṣòro mú lò bó ti ṣe ròyìn yín mo ṣe bá yín. báwo mo ṣe wí o. ó sì wù èmi kó máa sọ̀rọ̀ èèyàn kan kì í sì mọ́ bá bẹ́ẹ̀. mo ní bẹ́ẹ̀ bá ti rówó ojú yóò mọ̀ tu ni ojú yóò mọ̀ tu ni ẹ mọ̀ gbàrè fẹlẹ́bì ẹ mọ̀ gbàbí fàlàrè gbogbo owó tẹ̀sí ń gbà òun náà kò jọ lára yín àwọn ọmọ yín gan ò láárí. èmi làwọn ọmọ mi ṣé gbogbo yín gbọ́ o ṣé ẹ la tílẹ̀ ṣe gbọ́n tó wí o ṣé rí pọ́bù mi ní ìsín o èmi làwọn ọmọ mi ò ní láárí èmi lèmi fẹ́ràn owó mm. èmi ò pé wèrè oríire òsì lọ fẹ́ràn bẹ́kù ọba soge kọ́lọ̀ rẹ̀ wò yẹ́ lórí sá èmi lọ fẹ́ gbọ́n nùnù tó fẹ́ bú ń sọ fún ọ pé bọ́mọ ẹkẹrẹ ọba ní tìjú èmi gan àgbàlagbà láì ní tìjú ni mí èmi lọ́ọ́ bù àbí bẹ́ẹ̀ kọ́ ọ láwọn ọmọ tèmi ò ní láárí mi bóyún nìwọ náà gbé kun yìí eh. bígì ló fi bíbọ mà kúkú tí ì mọ̀ lóyún oṣù tó gbé kun yìí bóyá nǹkan ni ó ṣe kú pa ọtí mọ̀ ni. ìyá eh. ìyá bẹ́ẹ̀ ni ìtẹ̀sán òun onífi fún yín lésì ah, ṣé rí oyún inú mi ọmọ ní fi bí. o lè fi bí igi bàbá wù ọ. àmọ́ tí kankan bàbá ṣe mí ẹ gbọ́ lọ́hùn lọ́gàá. yé èmi ọkọ ọ̀rẹ́ mi mú nǹkan ti sí ọ ó tún fọ ọ̀rẹ́ mi mú. bó o ṣe ń lọrun ọmọ inú ọká ní í ṣekú pọká ọmọ inú rẹ ní í ṣekú pẹrẹ ọmọ inú rẹ ní ó ṣekú pọ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ èmi lọ fọ ọ̀rẹ́ mú. ṣé ẹ rí pé dìdìrí fọ ọ̀rẹ́ mi mú. ọmọ mi náà dànù. ṣé ẹ rí pé gbèrè fọ ọ̀rẹ́ mi mú. ẹ mọ bínú ìyá wa. ọtí ah, kan mọ́ o mọ̀ bá jẹ́ ń dirun rẹ olóríire ẹ faramọ́ àbẹ́ ẹ faramọ́. ẹ tiẹ̀ lọ́rọ̀ dandan ni ká ẹ fara owó ní kí ni ẹ gbowó mọ́bìnú ẹ tún gbowó oorun ẹ jẹ́ gbà ọ ẹ sá ṣeun tí ẹ ṣe. ká gbà fọlọ́run ní sẹ́bà mú lọ́rùn oje. àbòwò mu tí o kì í kú sóde. gbàgbé kẹrẹkẹrẹ bọ́rù mi tó ti là mú àwọn ọ̀rẹ́ ẹ dákun tó rí yín ni ọlọ́run yóò bàtì yín jẹ èyí olórí bú dédé yìí ẹ dákun sẹ́mi mo kó ba ni ẹ sì rí mi tí mò ń rukun mi bọ̀ jẹ́jẹ́ jẹ́jẹ́ mi ẹ sì tá mi Elédùà ni yóò bà ń jẹ gbogbo àwọn alálẹ̀lẹ̀ wọn ni yóò dà fún yín. ó dáa àkíyọ ta ló bí àṣubú náà. àríjẹ wa gbọ́ sórí ohun tó ṣẹlẹ̀ yìí hmm. fọkànbalẹ̀ hmm. kò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ ẹ ǹlẹ́ o ẹ ǹlẹ́ <laughs> ẹ wá gbọ́ sórí ohun tó ṣe yìí wọ́n sọ lẹ́yìn pé òṣèṣe irú ẹ̀ bá wà hmm. irú ìwọ yìí ìwọ yìí ìwọ yìí wà á gbà wò ahun bí ló bá fẹ́ kú ní ayé yìí mm-hmm. tó fẹ́ kú afẹ́ nílé báyìí á lọ fẹ́ ẹsẹ̀ àbí kọ́ báyìí pọ́ǹpù ó fẹ́ ẹsẹ̀ kọ́ o. ó sì ṣe ìyá rẹ̀ ó sì ṣe bàbá rẹ̀ ó sì ṣe gbogbo àwọn ẹbí pátápátá ni ó sì ṣe. Ah! Mm-hmm. àríjẹ o. ẹnu ẹ ti mú ju jàre jẹ́ kí n bá a sọ̀rọ̀ nà. àríjẹ àríjẹ fẹ́ kàn tẹ́lẹ̀ àfẹ́ lọ́la bóyún wá wẹ̀ wá wá gbọ́ gẹ́rẹ́ bá wọ́n wọ̀ bọ̀ ah, ah, gẹ́rẹ́ wá wẹ̀ wá. Ah, ló bá dọ́dọ̀ wa. Hmm. èèyàn mú hmm? ẹran rè. <laughs> ọbẹ̀ sọ. kó tó pé ọjọ́ méje lè ní omi rẹ̀ hmm. ẹja rẹ̀ ṣé wàá dá ọmọ tó wà nínú ẹ báyìí. kíkú ni. <laughs> ṣé ibi tá a gbára ẹ lédùá èyí lẹ́ẹ̀ jà ẹ tún wá ní já nìkan òun ẹ jà gbọ̀run lọ àtẹ̀yìn àti gbogbo àwọn ẹbí yín ẹ jà ẹ gbọ̀run lọ ni. sábà ní gbogbo ìtẹ́ mi o kì í ṣe tèmi o gbogbo ìpètè ẹsẹ̀ fún mi pátápátá tèyìn àtẹ́bí yín ní ọjà. ẹ kù gbogbo ẹbí ẹ kù. má lọ àwọn olórí. jẹ́ kí n bá a jà lọ àlùkò jẹ́ kí n. má bọ̀ má bọ̀ ah, déédéé wàá wò sórí ẹni bá lórúkọ hmm. àbẹ̀ni bá nípò hmm. òun làbùkù máa ń wá àwádé ó sílẹ̀ báyìí a ní òun dé òun àbùkù. akínyọ ọpọlẹ máa máa hó nìyí gbogbo ògbà. làkàyè ni <laughs> làkàyè bí kò ní sùn. kò ní sùn o. bó e wà yìí ó ti dùn. ó ti akínyọ. àwọn ẹ̀jí wá jẹ́ fẹ́yẹ̀ mo dúpẹ́ òjò ní jẹ́ o òjò pẹ́dúpẹ́ yóò mọ ojú ọ ṣe ìfọ̀gbé ọ̀ òun mi ní fìyà jẹ́ ọ ewé ọmọ ìdúgà egbò ọmọ ìdúwà ọkàn yóò balẹ̀ àti ọjọ́ òjò níbẹ̀ mo dúpẹ́ ẹ ṣé bàbá o mo dúpẹ́ ìyá mi ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o a mọ̀ rí yín bá o ẹ sì pẹ́ fún wa àgbà yín ò dalẹ̀ bàbá ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣeun o. yóò dáa fún ọ wà á rọmọ gbẹjọ ọmọ wẹrẹ kì í tán lé kán ọmọ wẹrẹ kì í tán lẹ́yìn ẹrùn àlọ àbọ kì í tán lé aládìí ìwọ náà ó rọmọ gbẹjọ ọmọ mi gba ibi ó rọ ọmọ fákan ní àgbàlá ń bẹ lábẹ́ ajé lémi ní àṣejẹ tí ó wà tí mo gbé kó gbé fún ọ. ibẹ̀ ni ẹ ti jókòó jẹ́ àwòlé inú mi ò dùn tó bá ṣàbíyamọ tó bá ṣàbíyamọ inú mi ò dùn mo dúpẹ́ eh, inú mi dùn tó bá ṣàbíyamọ inú mi ò dùn yóò mú gbẹ́gbẹ́. ìyá wa òun eh? wò mí mò ń gbangba la wora wa adífá oníwòwò máa ti lọ́jọ́ tí wọ́n jí tí wọ́n wo kí wọ́n láwọ̀ ẹ wò ifá kìí parọ́ kò ṣe kẹ́rí. ọmọ yín ìgbóni ọmọ wáyé ọmọ ọmọ sọ pé kó gba àgbàlá lọ́wọ́ mi. ìfani o ìfani o ṣé pé nígbà tó ń dífá fún wa lọ́wọ́ ọ̀pá wo dà ṣe ọgbọ́n inú ni

mo gbé ọkọ tọkọ rẹ fojú rẹ rí èṣe kéke ọmọ yẹ ìyàwó tó ti wà lẹ́yìn rẹ torí kò rọmọ bí ní tí a ṣe tó. mo kò sọ wọ́n yín o. mo ti gbọ́. màdé yìí. baálé mi baálé mi sẹ́rí tó máa ń dùn mí ní ọ̀rọ̀ yín náà ni pé ẹ kì í ka nǹkan kún láti rí ọ̀rọ̀ bàtàbàtà tí mo sọ́lẹ̀ fún yìí ètùtù sọ fún mi pé kí n fọ́ lẹ́rán náà ni kò sí wàhálà mo sì ṣàlàyé fún yín nǹkan tí akínyọ àti àríjẹ tí wọ́n sọ fún mi wọ́n ní tó bá máa fi tó ọjọ́ méje ìkú toyúntoyún ni. wo bí bá a bá fọ̀bẹ lélẹ̀ nígbàgbà ibi pẹlẹbẹ ni ó fi lélẹ̀ mo ní kó o fọkàn rẹ balẹ̀ kó sí nǹkan kan. sọ̀rọ̀ àríjẹ àtàkìyọ̀ tó ń sọ̀rọ̀ wọn o àwọn ọlọ́tí ni wọ́n ọ̀rọ̀ ọ̀mùtí ni wọ́n ń sọ lórí fọkànra rẹ balẹ̀ wo lọ sí yẹ̀wù kan ọba mi gbóúnjẹ kí n jẹ. tí ẹ sì mọ̀ pé àwọn ará àdúgbò ń sí wọn pé owó wọn ò mọ́. sọ́ọ̀rì owó wọn mọ o owó wọn ò mọ kò sí ohun tó kàn ọ́ níbẹ̀ ìdánilójú tèmi fẹ́ fi fún ọ ni pé mo fẹ́ kọ́ ọ lọ rè fọkàn ara rẹ balẹ̀ kò sí ohun tí ó ṣe ọ. ẹ bá lè mi nítorí tó bá bà mí lẹ́rù ni pé wọ́n ní olóyún ló kù táwọn ń lò. o lè ní í ṣeun. wo bọ́n má ti mọ tí wọn yóò tán yóò bọ̀nà kù bí wọ́n ti máa ń ṣe rádaràda wọn kiri àárín ìlú nù. mo ní kọ́ ọ lọ rè fọkàn ara rẹ balẹ̀. aya mi bọ́sí yẹ̀ wò kọ́ sóúnjẹ fún mi kí n ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀rí tí mo dákẹ́ rọ́rọ́ bí omi látòórọ̀ ẹ̀ẹ́n ẹ tọko kòkó ẹ tọko obì gbogbo ilé àtọ̀nà ẹ ta ìmọ̀ye ẹ tọ́ tèmi tó yẹ kẹ́ ẹ fún mi ẹ gàba lè ẹ̀gbọ́n mi mo ní ohun tí mo fẹ́ fowó ṣe o ẹ fún mi lẹ́tọ̀ọ́ mi. àdìsá òkùnkù ní bínú ni torí èmi náà mọ̀ pé mo ti ṣe ọ́ àmọ́ mo fẹ́ kọ́ ọ dákun kọ́ ọ dábọ̀ kọ́ ọ fi yè dénú. sọ́rí ó yẹ kí n ti fún ọ lẹ́tọ̀ rẹ lóòótọ́ àmọ́ láwọn nǹkan kan tí mo fowó yìí ṣe. kí lẹ́yìn fowó ṣe tèmi náà ò lè fowó ṣe èmi ò ní ń fowó ṣe àbí a ní ń fowó ṣe ló ń pè mí gan. àdìsá àdìsá mi ò lè fẹ́ kán tọ́ná fún ọ tó bá jẹ́ pé nǹkan tí mo fowó yìí ṣe ó ti sèso bí mo ṣe fẹ́ kó sèso ni kò lè pẹ́ dì sí i èmi kódà èmi pàápàá ò mọ̀ pé yóò di àsìkò yìí àmọ́ ó kọjá òye ìdààmú mọ́ bí. ẹ̀gbọ́n mi aya mi. bàbá ọkọ mi ẹkùjọ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú. ẹ pẹ̀lú náà ìbéèrè ẹ ni. mo sì máa ń béèrè rẹ o béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n mi kọ̀yà ẹ wo ṣé ń yí. ẹ wo ojú yíyí lọ kódà ẹsẹ̀ yìí pọ̀. ẹ mo ti wá sọ fún ọ ohun tá a sọ ni ọ ọkùnrin ni kò jẹ lọtẹ yìí o. ẹwẹ dàgbọn fi mí lẹ oúnjẹ ẹ kílẹ̀ tí wàá rí jẹ báyìí. ẹ mo wá bẹ̀gbọ́n mi fọ́rọ̀ kan tá a fẹ́ wá yanjú ni oúnjẹ ń bẹ nílé n ò jẹ nǹkan kan. ọjọ́ ẹ wò lẹ́nu tẹ́ wá sílé tèmi ẹ jẹun Eh, kó má dàbí ẹni pé mò ń bínú bómi fún mi wọn mú. yìí bómi fún yín torí mo mọ̀ pé kẹ́ má bàa sọ́wọ́ kúdú rí sí mi fẹ́ bá ń lọ ẹ ti sọ fún mi pé ẹ jẹun ẹ jẹun mò ń bọ̀. òótọ́ ló sọ ọ jẹun. ẹ eh, mi oúnjẹ kọ́ mo bá wá bí ẹ̀gbọ́n mi owó ọ̀rọ̀ tá à ń sọ ẹ̀tọ́ mi ìgbà wo lẹ fẹ́ fún mi ẹ ti yálù ẹ yálù ìgbà wo lẹ dá padà. ọbí yín wọn wá bí mi tẹ̀lé yín ò sọ pé kẹ́ jẹ́ àṣẹ báyìí mo fẹ́ kọ́ fún mi lóṣùpá kan. ẹ̀gbọ́n mi òṣùpá kan pọ̀ jù àmọ́ tó bá wá tí n bá wá fún yín lóṣùpá kan àmọ́ tí n bá wá fún yín lóṣùpá kan tẹ́ ẹ̀ bá dúwò mi padà lóṣùpá kan ẹ̀ ń ba lè jẹ́ o ń bọ̀nà jẹ́ o ẹ̀gbọ́n mi okùn ọmọ ìyá wọn já o. àdìsá bó bá ti dẹ̀yìn òṣùpá kan bí n bá ti fún ọ lówó ọ àrà tó bá wọn ni ọ dá. ah wọn ó da mẹ́wàá. Ah. mo lè kiná bọlé. Ah, ọ fẹ́ràn owó. mo lè kiná bọlé ẹ̀gbọ́n mi ẹ yóò fẹ́ràn owó. ẹ lẹ́ ń lé o ẹ lẹ́ ń lé o ta ni bẹ ń lé. ta ni o mo ń ṣiṣẹ́. Ah. ẹ lẹ. ẹ dákọ̀ mi. Mm èmi àṣàkẹ́ ọ̀rẹ́ àdùkẹ́ ọmọ yín ni. Ah, ọkọ mi <laughs> mi yóò dáa fún ọ o ṣe kú tọ́jú mi o <laughs> ẹ kújọ́ mẹ́ta gbogbo ilé ńkọ́ àwọn ìyá wa náà ńkọ́ àdùkẹ́ náà ńkọ́. Hmm, òun náà ni mo ní kí n wá wò ní àyín oró ti tó bíi ọjọ́ bíi mẹ́ta kan tí a ti rí eh? mo ṣe ní kí n wá àyín kí n wá wò ó ẹ rà dúkẹ́. ìyá mi láti fi ọjọ́ mẹ́ta. ìyá mi kìí ṣe pé ó sọnù. ii kọ́ mọ̀ sọnù náà ni. ẹ akọ̀wé pé ká wá wá ní àyín ìyá mi àti bàbá mi ṣe ràn wá pé kí n wá wò ní àyín bóyá ah. ń bẹ ní àyín. kò sí ní àyàn mi ọ̀rá dúkẹ́ kọ̀ wá dọ̀ mí níyì ọ̀dọ̀ rẹ lọ́dọ̀ gbére fún mi pòun lọ. Ah. ebi wọn làṣàkẹ́tọ̀ wà ń lò ó di kejì ọ̀dọ̀ rẹ ni. ìyá mi ẹ ní sùúrù <laughs> ṣe rí bí mo ti wá wo adé àyín ní ìsìn <laughs> tí ì rí ń wá lọ jíṣẹ́ fún ìyá mi àti bàá mi nílé a wà tẹsẹ̀ mọ́rìn a wà. ẹ̀yin nìkan kọ́ lẹ́ tẹsẹ̀ mọ́rìn bí mo ṣe wà yìí àtúrò mẹ́sì ò lè ní rè bá bàbá rẹ̀ lódò nù mọ́kàn ilá tán lábúlé yín ní ìsìn ń bọ̀ lábúlé yín àràdùnkẹ́ ẹ̀ orí mi o wọn ọ̀rọ̀ mọ̀ mi ẹ̀ <laughs> mo ń ṣe sùúrù mo ń ṣe sùúrù ẹ farabalẹ̀ ó dá mi lójú pé èyí tó dalẹ̀ léwùdùwà yóò ṣe. àṣẹ àṣẹ ah. àṣẹ ah. mo farabalẹ̀. ẹ wo agbóhun yà gbọ́tọ̀ mọ́ wẹ́rẹ́ báyìí ni ó bì wẹ́rẹ́ báyìí lágbọ́. ìyá ìyá ẹ aya mi ń kọ́ àtọmọ. ìyá ẹ sọ̀rọ̀ èmi ló ṣẹlẹ̀ ọ̀sìn ah, bá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ẹ̀ẹ́dẹ̀ lanu kẹ́ fọ̀hún ẹ sọ̀rọ̀ ẹ bá wa sọ̀rọ̀. ẹ bóyá kí a wọlé ká lọ wò. ẹ má wọlé ẹ mọ̀ pé ewé kan ní jábọ́ lára gi kílé dùn àmọ́ mọ̀ sí. àní ìyàwó ẹ̀gbọ́n mi àtọmọ rẹ̀ ń kọ́ ń eh. tábìrì lọ́wọ́ yín nìyẹn. omi ti dànù agbèsè ti fọ. ẹ ó ṣe kí ni ó ṣe kí ni. yé yé yé yé yé nǹkan ṣe mí o. ẹ wá ẹ ní ìyàwó ẹ̀gbọ́n mi ti lọ. ibo ní ti bẹ̀rẹ̀ o ibo ní ti bẹ̀rẹ̀ ibo ní ti bẹ̀rẹ̀. ẹ ọmọ wa ń kọ́. alágbè ti fọ́. kò sọmọ omi dànù àgbè tún fọ́ omi ti dànù àgbè tún fọ́. ẹni ló yẹ ká mọ pọ̀ sẹ́yìn kan ilé. wọ́n ti ṣe wá nú ẹbí wa ẹ mọ ní. Ah! láti lówó eh, ìlówó <laughs> mo máa ń sọ fún ọ mo máa ń sọ fún ọ máa ń rí mi fi èmi èmi tọ́lá kí sáàtì lówó ìwọ mo lè bá mi wò ọ̀dà mi ọ̀dà mi. kí sáàtì lówó. Sàtì lọ́wọ́ olè lọ́wọ́ àwọn jẹ́ kí Sàtì lọ́wọ́ kí Sàtì lọ́wọ́ kí Sàtì lọ́wọ́ olè lọ́wọ́ àwọn jẹ́ kí. ẹ ǹlẹ́ o. ẹ ra ìyá wa. ẹ káàárọ̀ ọkọ mi. ògì ọyẹ yín o. àbúlé tí a bọ̀ ya wa. ẹ mo lọ àfin ni mo rè bọ́ ọmọ ọba sí i bá a ti kọjá níwájú ilé yín la rí pé àwọn èèyàn jókòó síbẹ̀ tí wọ́n fẹ́ dirun. àwọn èèyàn ti dúró dé ní bẹ̀rẹ̀ ìyá wa ah! ẹ wò àfírà ò sí. tó bá rí bẹ́ẹ̀ ìyá ẹni tá mọ́ra kẹ lọ báwọn ènìyàn yìí. ìgbà náà nù ó dúpẹ́ àjẹrè o ẹ ìyá wa kí ló ṣẹlẹ̀ ìyá wa ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ọmọ ìyá nbọlọwàdà. ẹbí tẹ ẹrọ wà ní. kí ló máa ṣe èèyàn báyìí tí ó sì ti báyìí múlẹ̀ bí ẹgbẹ́ ṣú ẹ̀rí àwa tọ́pẹ́ ọ̀la ni wá èèyàn ni wá èèyàn jàkọ̀jàkọ̀ ni wá à ń lọ ẹ wá bèrè pé ibi tá a lọ ibi tá a rán wà o. ṣé ìrì tó orí mi orí mi ní ìrò lòṣì wo mí ìwo lẹkẹ lọ́wọ́ aṣọ rè é. ẹ ẹ àti ilé oṣù lòṣì ilẹ̀kẹ̀ mọ̀lẹ́bí tó wà lọ́wọ́ ẹ bá yá a olórí ẹbí yà wá gbà padà. ẹ wo wo. ṣẹ́ni tó ń bá ti ń gé yín lọ́wọ́ báyìí ẹyẹ máa bọ̀rù ká mọ́ nǹkan tá a fẹ́ lọ́ọ́ ṣe kò kàn yín ṣẹ́ni èèyàn kan lábẹ́ lẹ́ràn ọgbẹ́ ó dẹ̀ ní nǹkan tá a fẹ́ fi ṣe nígbà tó wá kọ̀ táwa kò tètè rí ìyẹn làwa ṣe ní òkè ẹ̀ tí kò fẹ́ ṣídìí káwa náà lọ bá òkè fúnra wa á dẹ̀ fẹ́ fi ṣe nǹkan ní. ní tèmi sáà máa sọ fún yín ni pé ẹ rọra ṣe ẹ rọra ṣe o. ó ṣàbùjá lé. ó ṣèbí ilé ẹ̀ mú là ń lọ ní o. ẹ rọra ṣe o. ẹ lẹ̀ ẹ kílẹ̀. ìwọ náà máa bínú sí èèyàn ńlá ni wa? èèyàn ńlá ni wá. akínyàn máa rẹ̀ díẹ̀ díẹ̀ máa rẹ̀ ṣùgbọ́n màá máa tiẹ̀ lẹ́yìn èsì nǹkan kan mọ́. yóò já má lọ. ẹ àdìjẹ ìwọ náà ìwọ náà. ń bẹ́ẹ̀ rò pé ẹ lè sáré tayọ afẹ́fẹ́ abẹ́ rò pé ẹ lè fò kẹ́ kọjá ẹyẹ lójú òfurufú. àwọn akó àkó ṣe nǹkan kan. ago jẹ nǹkan kan. wẹwẹwẹ obi ẹ obi ilé ìbá jẹ máa kú àmọ́ òkú tó máa pààyàn ẹjẹ ilé wa látọ̀rọ̀ àwọn ọmọ tá a ṣe gbogbo ara ti fi ilẹ̀ kakiri kí la ṣe. àti sáré gbọ àwọn akọ́ la ṣe. àṣà la ṣe ni. Ah. ẹni tó sọ̀rọ̀ ló fẹ́ díẹ̀ gbọ́ o ẹni tẹ̀yìn ránṣẹ́ kú sí olóránṣẹ́ kú padà sí yín o. ẹgbẹ́ ní sàn tálẹ̀ yín sọ fún pé yóò kú toyún toyún láàrin ìjọ méjì. bá a ti lè dà fa ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe o àníwá yìí tì ẹ pẹ́ fún wa ṣáárá wo nílẹ̀ a máa bá yín ṣe o ọkùnrin ṣáà ṣe tì ṣé tó parí báyìí lọ́wọ́ gbé yín ẹ àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ àti dè àwa rèé o tá a sunkún wọ́n bí tá a ti rẹ́rìn báyìí o a mówó lówó ní a kàn wà káàkiri náà abúlé ògbẹ́rẹ́ dùn. ó tún dùn yìndìnyìndìn ó ṣe gbẹ àkínyọ ẹdáko mi ti dẹ̀tì. ó máa dẹ̀tì ó wà lẹ̀ ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe àwọn afẹ́mi múre wọn ni o. àkínyọ mo kí yín ọwọ́ yín ò ní tẹ̀sàlẹ̀ àpò. àwùṣẹ́ àwùṣẹ́. àkínyọ hmm. àríjẹ ọ̀rọ̀ kan bẹ tí mo fi pamọ́ fún yín látijọ́ ìtí òye yín tí mo tilẹ̀kùn rẹ̀ tí ǹjẹ́ kẹ́ ẹ rí inú rárá ṣùgbọ́n n ó ṣílẹ̀kùn ọ̀rọ̀ náà fún yín wọ́n ṣàlàyé bó ṣe jẹ́ fún yín lónìí. ṣé kò bí a pé àṣẹ yìí. irọ́ ẹ ṣẹ̀ mi rárá o ẹ fọkàn yín balẹ̀ ṣé ẹran tíjọ́ tẹ wá bá mi tẹ níyà ti jẹ yín ò sì ti ta yín tẹ̀lé ẹ̀fẹ́ sógun wo ẹran tíjọ́ náà bẹ́ẹ̀ rántí. ìgbà tó ju ń pọ́n wá. <laughs> n ò sì ṣe owó fún yín jọ́ náà o. ṣé ẹ kàn fẹ́ nu lásán bá wa sọ̀rọ̀ látijọ́ náà àbí. àríkà ní sùúrù o. àwọn àgbélé ẹni àṣògo ajẹ́ ń lù wọ́n ń dún à ń kọ́wọ́ bọ̀ àmọ́ ó jáde gbogbo abúlé yìí ọ̀dà wà mọ̀ pé olówó àwọn ọ̀dọ́ olówó rè ibi tá a bá dé wà máa ń náwó à ń gba ìgbákùlọ̀ wọn mọ́ àní ẹ̀ lọ́nà ibi báwo ló ti wá ṣẹlẹ̀. oògùn owó ṣíṣe ó ní í ṣe pẹ̀lú ọjọ́ orí bẹ́ẹ̀ ló ní í ṣe pẹ̀lú kádàrà èèyàn tí kádàrà rẹ̀ ò bá rọ̀ mọ́ oògùn owó tó bá lọ fagidi ṣe irú wọn ní máa ya wèrè lọ́sàn gan o irú wọn ní máa sùn tí wọn ò ní jí mọ́ Elédùmarè ò ní jẹ́ ká wò rírú ẹ o ẹ̀mí yóò sì gùn ẹ̀mí òṣùgùn fún mi kí wá ń lò bá ṣe ń lù ó ń dún bá ṣe kọ́ bọ́ báyìí owó jáde ànáwó yàfùdà fọmú yìnyàn. ìwọ̀n ṣàlàyé fún yín. Hmm. ajé onísọ̀bòjì ògúngúlú sọ yálé mi wá wá jẹran ọ̀gẹ̀dẹ̀ kí lajẹ́ jẹ lódùúfẹ̀ tí fi yálé ẹni ọ̀gẹ̀dẹ̀ lajẹ́ jẹ lódùúfẹ̀ tí fi yálé ẹni ọ̀gẹ̀dẹ̀ ajé ni mo ṣe fún yín o ajé ńlá ògúngúlú sọ ni mo gbélé yín lọ́wọ́ ẹ rí i pé látijọ́ náà ẹ̀rọ ọwọ́ mú ẹ̀rọ oúnjẹ jẹ ebi ò sì pa yín mọ́ ó rọ̀ mọ́ kádàrá yín ni bí ò bá rọ̀ mọ́ kádàrá yín ẹ wò <laughs> ibi ọ̀pá yín ojú yín ọ̀yọ́ sọ̀lọ̀sọ̀lọ̀ báyìí. ọṣẹ kọngí ẹ. ẹ ṣe kọngí ògbó kọngí kọ àbúrò wa ọ̀nà ọ̀ṣájé. ṣé ìṣe pé o ti mọ nǹkan kó tó dé yà. ẹ wẹ wẹ wẹ má dà ló jàre ìlò tí mọ̀kútó má ta kó sára jàre. ẹ wá gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ jẹ́ ká fà wà dálẹ̀. ó ní kìlọ̀ o. bàbá gbélé dàbá ṣé ajé tún máa ní kìlọ̀ ni. kí ni ìkìlọ̀ tó tún wà ń bẹ̀ gangan náà ẹ sọ fún wa. ẹ káre hmm. wọ́n ní agbọ́ngbọ́n wọn lóde èdò àgbàyàgìdìyà wọn lóde ìjẹ̀ṣà ọkùnrin yàngìdì yàngìdì ni wọ́n ń tì láti pa adíá fún òyì mẹ́fun tí ó bulẹ̀ olúworoko wọ́n ní kó beegun lé ó beegun lé ẹbọ rẹ̀ òfin wọ́n ní kó bó sọ ọjà ó bó ẹbọ ògbà ní kó ó orí pa wọ́n ní kó bọlẹ̀ ó bọlẹ̀ ilẹ̀ dálu wọ́n ní kó bọ olúbọ̀bọ̀ tìrìbọ̀ ó lòun mọ̀ pé òun mórí lórí òun mọ́lẹ̀ nílẹ̀ ṣùgbọ́n òun ọmọ olúbọ̀bọ̀ tìrìbọ̀ bá bẹ́ bọ́ ǹjẹ́ kí ní jẹ́ olúbọ̀bọ̀ tìrìbọ̀ bá bẹ́ bọ́ ẹnu ẹni ní jẹ́ olúbọ̀bọ̀ tìrìbọ̀ bá bẹ́ bọ́ kí là ń bọ nífẹ̀ ẹnu ẹni ẹnu là ń bọ nífẹ̀ ẹnu ẹni kí là ń bọ nífẹ̀ ẹnu ẹni ẹnu là ń bọ nífẹ̀ ẹnu ẹni ẹnu ò ní pa mí kò ní pa yín kò ní pa kankan nu wa ó túmọ̀ sí pé kẹ́ ẹ lọ sọ ẹnu yín. sẹ́ẹ̀rí ipò tẹ́ wà yìí ẹ ti wà nípò alágbára ẹ ti wà nípò bọ̀rọ̀kìnní kò sí ní tẹ́ ẹ náwó síbà ìtọ́wọ́ yín ò tó mọ́ báyìí o mo wá fẹ́ kẹ́ ẹ fi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kùtù kẹ́ ẹ fi ṣe o ó ṣeé ṣe kẹ́ ẹ délé fàájì kí wọ́n mọ oríṣiríṣi ọ̀rọ̀ sí yín ẹ ẹ gbọ́dọ̀ fèsì o mo fẹ́ kẹ́ ẹ fi sùsùn kẹ́ ẹ fi para torí pé kíni kẹ́mi yín ó lè bá a gùn kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ rẹ o àkínyọ ọ̀rọ̀ rẹ délẹ̀ yìí o dédé nǹkan yẹn sọ yẹn ìwọ ló bá wí o ìwọ lọ́rọ̀ yẹn bá wí torí tá a bá ti jáde lẹ́sẹ̀ yìí mo máa sọ̀rọ̀ kiri ṣọṣọ ìwọ ló máa sọ̀rọ̀ jù wo bí wọ́n bá pé kí n má sọ̀rọ̀ látòrè dé ogún ọdún máa dòdì wá n kò dé sọ̀rọ̀ n kò. Hmm, àríjẹ àríjẹ àríjẹ àríjẹ ìgbà tí bàbá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní ọ̀sẹ̀ tọ́wọ̀n gbé fún wa pé ọ̀sẹ̀ ajé wa hmm, abuwẹ́ni abuwẹ́ni ẹ̀bọ́n ṣe rí ó tán o ó tán o àti kò falẹ̀ fa ti ṣe o ibi tó ti wá fún wa ní kìlọ̀ pé káṣọ ẹnu wa o ti sọ̀rọ̀ sí mi tí mo jẹ́ èèyàn rẹ. mo ti sọ̀rọ̀ lẹ́sẹ̀. ẹ wọ́n o ti sọ̀rọ̀ o hmm, dọ́dí ni. ẹ dákẹ́jà rẹ ah, ẹ̀yin méjèèjì ni mò ń bá wí o wọn ò nìkan wí o bẹ́ẹ̀ wọn ò nàka sẹ́nìkan nu yín ẹ̀yin méjèèjì kò jù lọ ẹ lọ. ẹ wọ síjà bàbá gbélé dàfa àrí pẹ ẹ wò tí gbá ló gbà lórí rẹ. ó yẹ kò gbẹ ẹwà jàdó àbúyílówó. ẹ wò àbúyílówó. àbọ̀ àjọyọ̀ ìwà. n ò lọ́ta tí mo fẹ́ fi ṣòfò láàyè o. ẹ bò wọ́n. àbúyílówó. àbúyílówó. number is not two. kíyọ àríjẹ ṣẹṣẹ ráyé o ṣe nǹkan ẹ ò fàájì ẹ ò bí fàájì bá yín bí ẹ bá ti wàá mu ọtí láàmú yó ṣèbí yẹ kẹ ẹ gbalẹ lọkẹ lọ sùn lé ẹ wá sùn nu kòtò ẹ wù yẹyẹ ṣe rí bẹ́ẹ̀ ẹ bára yín dé ẹ wọ́n sí ẹ sáà ìdílé ẹja wọlé àríjẹ ọtí tí wọ́n mú pọ̀. àánú ilé wò ojúmọ́ rí ibi gbogbo ara ẹ o. Ah! iṣẹ́ òun jẹ́. bí wọ́n bá ń rákòlò kẹ́lẹ́ǹkẹ́lẹ́ǹkẹ́lẹ́ báyìí wọ́n ti dọ̀rùn alákejì. ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ọkàn mi ṣẹ̀ṣẹ̀ wá balẹ̀ ní báyìí. ẹ wo bí ẹ wo bí gbogbo ẹjọ́ tẹ̀ ń mi ò rí sí o ọjọ́ òṣìṣẹ́ mùsùlùkùn dára ló ń ka mọ́ lọ ni torí iṣẹ́ rẹ̀ nìkọ̀kọ́ ni iṣẹ́ tá a ṣe. ohun tí ń gbìyànjú àti sọ ni wípé owó wa tó kù kó bá a gbé kásìmọ́ lọ. ọ tó bá jẹ́ pé ntòwó yín ni mo ti ṣètò rẹ̀ sí àyìn owó yín. àníṣó kí n máa wò ká kọ́ ọ̀rẹ́ báyìí. Ah, ah ó pé pérépéré bí ó bá pé àsọta ìnàyálé ni kó mọ̀ yẹ pé àfi ìnàyàwó rẹ o ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣeun <laughs> ẹ̀yin olórí ibú ah, ẹ rò pé ẹ lè pàyàwó mi toyúntoyún kẹ́ ẹ mú jẹ ẹ lè mú jẹ bọ́mọdé bá gbọ́gbọ́ kúkú àwọn òbí rẹ̀ á sì gbọ́gbọ́n sísí ohun tí mo ní ni mo fi jàun ẹ wo àkútúkú yín lọ́nà ọ̀run ẹ̀yin àtìyàwó mi ẹ lọ́ọ́ rí máa yanjú ẹ̀ ẹ bẹ́lẹ́dù bàbá wa wò pé mi ò ṣe é dáa bàbá dọ̀run a máa tún dá. ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ o. bàbá sọlá má pe èṣù lólè o má sì pe ifá lékè kọ mọ wojú ọ̀run yànyànyàn bí ẹni tí ò ní kú mọ́ hmm? ah! láì sọ méke irú àjálù burúkú báyìí ó ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ̀ rẹ sì dákẹ́ o sì ń gbà mọ́ra bẹ́ẹ̀ ìwọ ọmọ pé bóni ṣe rí ọ̀la lè mọ́ rí bẹ́ẹ̀ ni mo babaláwo dífọ́ ọ̀rọ̀ ọ̀run ni ọwọ́ adákẹ́ gbogbo ẹ̀ ń bàjẹ́ lójú rẹ báyìí. ó dà ẹ ṣé mo dúpẹ́. ọba ni kò tí ì bàjẹ́ n ó júwèé ibì kan fún ọ hm? o ò sì gbọ́dọ̀ sùn náà kó má jẹ́ ọpẹ́ kó o tètè jára mọ́rọ̀ rẹ̀. Hm? kọ́mọ́dé pé ọ̀rọ̀ tá a rò pé àgbò ni ó bì kọ́ wá rè bí ewúrẹ́ o ti gbọ́ tọ́ ọ bá ti débẹ̀ dákọ̀ mi kó lé mi tì mí àgbàlẹ́ ọlọ́fà náà alájìgà oògùn ọ̀wá àràwí ẹni ọ̀wáyé dáràn lọ́rùn ọ̀wá hmm? gbogbo kó o tó débẹ̀ o ti mọ ń ṣẹlẹ̀ kó o tó sọ̀rọ̀ o ti mọ ń tọ́ kó o tètè ká ya tètè pákítí mọ́ o kí nǹkan mọ́ bàjẹ́ kọjá bí tó bàjẹ́ mọ́ yìí o. mo ti gbọ́ ẹ ti ta mi jí àmọ́ kí ló tó kùn èmi mò ń tún wá ká. jẹ́ ìsọkẹ́ni kan fún ọ sórí àwọn baba tó ṣe àwálẹ̀ táwọn bá tún sọ ìrírí tí wọ́n rí nílé ayé àwọn òtún ní ti á kéré ẹni tó ní tó ń pọ̀ tó ń ronú tó bá rí tẹlòmíì yóò tún yin òrìṣà òkè ó ti gbọ́. nǹkan ìbàjẹ́ o tí olódùmarè ọ̀bá ìgbà èmi ìrètí sì ń bẹ lọ́jọ́ iwájú tí mo fẹ́ kọ́ ọmọ mi. ìrètí sì ń bẹ. Ah, ah, ń ìwọ ni kò pa tí kò pa kìtì mọ́lẹ̀ àtúnṣe tó bá wà ńbẹ̀ ká ṣe kó kú òǹbẹ̀. ṣé ń gbádùn mi wọn ní iye kan alábàáwọn ojú mẹ́ta náà lọ yanribo ìyèrè àti ìjàpá gangan fúnra rẹ̀ ó dá mi lójú pé bẹ́ẹ̀ bá fẹ́ràn sọ̀lá yìí ni ẹ ní mú wá sọ́dọ̀ mi ẹ wò sẹ́gbó tọrọ ṣé ẹ fẹ́ kí n fẹ́ kọ́ tanná fún yín ṣé ẹ rí sọ̀lá tẹ̀ ń wò yìí wọ́n fi yé mi pé bẹ́ẹ̀ bá fẹ́ kí sọ̀ ló lówó lọ́wọ́ kó lẹ́sìn lẹ́ẹ̀kan bíi tiyín kẹ́mi tòun náà gùn kò lè bá wa gbélé yìí o tó bá gbélé yìí kò lè lówó lọ́wọ́ o kò lè rí bá ti ṣe kò lè rọ́nà gbígbà gẹ́gẹ́ bí ìwádìí tí mo ṣe lọ́dọ̀ àwọn ọmọlẹ̀ wọ́n fi yé mi pé ìsọ̀lọ́ kù ńlẹ̀ ìlú òdì kejì òun ni ìsọ̀lọ́ gbà lọ ibẹ̀lẹ̀ mi tòun náà ti balẹ̀ yóò fi bá yín tẹ́gbẹ́ pé kò jù bẹ́ẹ̀ lọ. ẹ abágbélé dáfa ẹ ṣe àdúpẹ́ ẹ pẹ́ fún wa ṣẹ́ẹ́rẹ́ yàgbà náà lẹ́bọ̀ tẹ́ni bá dàrú báyìí tó bá dàrú tó bá dàrú oníbẹ̀ ṣe máa tó ẹ bá mi tọ ayé rẹ bẹ ṣe ń wò yìí àwa là ń bọ̀ bó bá máa jẹun àwa ni bó fẹ́ raṣọ àwa ni bó wà nílé ẹ̀mú báyìí àwa là máa fún lẹ́mu bó fẹ́ ṣe kọ́lé ayé ẹ̀ àwa là ń ṣe fún n kò sùrè gun o. ó ti ń ṣe ọ̀rọ̀ ló débi ọ̀rọ̀ akínyọ ò ní sọ̀rọ̀ tán ọ̀rọ̀ tó sọ tó parọ́ bàbá ṣé ẹ̀rí ṣọlá yẹ ń wò yìí ọmọlẹ̀ yìí wà àrídájú wo ló wà nínú pé ibi tó lọ ó máa là ó máa lu ó máa lówó lọ́wọ́. Ah, ah, ah, ẹ má tún káwọ àkàsẹ́yìn mọ́ ẹ mọ̀ mí lánàá kó tó dòní agbélé dáfá ni mí agbẹ́yìn kò lè mọ iye odò tó wù ẹ wo mo sa fọláńdí bí mo sa fọláńdí pa o èmi sa fọláwó sì ti sọ ọmọkùnrin rẹ léńjẹ léńjẹ ẹ wo bẹ́ẹ̀ yé bá ṣe lọ́la ṣe é sọ̀kù ẹ̀ èmi ò ní parọ́ fún yín o n táwọn ọmọ lẹ̀ ní kí n sọ fún yín òun ni mo ti sọ fún yín o. bàbá mo ti sọ̀rọ̀ yín ẹ jẹ́ ń bá yín bẹ́ẹ̀ ṣe bẹ́yìn àgbà lẹ́mọ sọ pé bẹ́rù bá kọkẹ́ tó kalẹ̀ ó níbi àgbẹ̀ sí. bẹ́ẹ̀ni òótọ́ làwọn àgbà sọ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ yìí wojú mi o lówó. mo fẹ́ ni bàbá. o fẹ́ lówó. mo fẹ́ ni. o fẹ́ fagídí lọ́lá. kí n sá ti lówó. o fi wàdùwàdù rédà lórí kọ. tó bá gbà bẹ́ẹ̀. in tó bá tẹ̀yìn ẹ̀ yọ sẹ́mi rẹ̀ gbé. bẹ́ẹ̀ ni bàbá. bí kéwọ́ wà lára yìí. ah owó ọ̀rọ̀ owó lásán. bá fẹ́ ẹ̀bọ á dà orí kò ní gbà bọ̀dé òun náà ó di ọlọ́lá nìyẹn. Ah, akínyọ ah, gaya tún pọ̀ sí. ó pọ̀ sí àti di mẹ́ta. àti mẹ́ta rí yẹn wọn bí èṣù dá. Ah, ìṣọ̀lá ó ti ṣẹlẹ̀ o ti ṣẹlẹ̀. kíni. iṣẹ́ wa ni ṣe mo ń ṣe lọ́wọ́ mo ń ṣe lọ́wọ́ ẹgbẹ́ mi ti dákẹ́. ẹ ìṣọ̀lá ní ó dúdú dúdú kí ló ṣe òṣùkú ó tó jáde ṣé ò sọ fún ẹ ó náà fẹ́ náwó ó fẹ́ náwó mo máa gbà ó kọ̀kọ̀ ó máa náwó ẹgbẹ́ wa jala ìsìn wa bẹ̀rẹ̀ sí ní sùkún òsùkún fọ ọ̀rọ̀ kí ló ṣe àwọn táwọn wọṣọ gidi lára abúlé àwọn bẹ̀rẹ̀ sí ní wọṣọ dúdú kiri tó ìtọ́nà tiẹ̀. Akínyọ̀ ọ̀rọ̀ rẹ̀ délẹ̀ yìí o lẹ́ẹ̀sẹ̀ kó ló kó fẹ́ ṣẹlẹ̀ lẹ́ẹ̀sẹ̀ iná. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ní tí ó ṣẹlẹ̀ gan-an ló ti ṣẹlẹ̀ o abojọ́ òsì lọ́nà ọ̀pẹ ebi tẹ́ ẹ̀ bá ń bá gúngùn báyìí báyìí náà ni ọ̀pá sọ̀kalẹ̀. bàbá ẹ sọ fún mi tẹ́lẹ̀. bẹ́ẹ̀ sọ. ẹ sọ fún mi. a fi pálọ́wọ́ ìkádùn a fi wàràwàrà lọ́wọ́ tí sọlọ́gun ẹ̀ dọ̀la ìjábọ̀ pẹ́ títí wọn lówó wọn bẹ lábà tí wọ́n ń jẹ sunsun ọjọ́ ẹ̀sìn òlọ́ títí kọjọ́ ro dún ni adíá fún adigunla tí ó digun ṣèṣe kè pẹ́ bẹ́ẹ̀ ní ìjìnà ẹ wá wo fáwọn kìbí ṣe ń aláṣẹ ọ̀pẹ àbíṣẹ wàrà. ìṣọlá o Ìsọ̀lá. Bàbá. Etí rẹ mélòó? Bẹ́ẹ̀ni ni bàbá. Kí ló fi ń ṣe? Mo fi ń gbọ́rọ̀. Wòmí, eyín ah. ò gbọ́dọ̀ kẹsẹ̀ bodò kó tó máa pariwo òtútù. Ah. Èèwọ̀. Wòmí, ó wà padà lọ sínú ilé báyìí. Aṣọ dúdú tí mo fún ọ, òun gan lọ́lọ́run fi kó nǹkan ìgbín tí ń bẹ lára rẹ̀. Kọ́lọ̀ rẹ̀ mú wọn ní kíákíá ní wàrà ṣèṣà. Ó ti lọ. Wọlé wọlé wọlé lọ́pàdé tutù. Ó rí ìrẹ̀ ọ̀dà láì. Ṣé bí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ lówó? olófẹ́ lọ́lọ́fẹ́ lẹ́mìí gígùn ẹni tí òjò inú àpáta olúwarẹ̀ ò ní wẹnu àké. ẹ ní bínú jàre ẹ má bínú o ẹ kó ètùtù ètùtù àgbà o ẹ ní bínú wa o. àríjẹ akíyọ. sẹ́ni pàmò yìí kò nẹ́ mi ọjọ́ kìnnà tá a mú wa bí tó ń parí pé èsì tó bá fẹ́ ṣẹlẹ̀ ọkọ tó ń gbé òun fẹ́ náwó òun fẹ́ náwó kò bá jowó ẹ̀yọ òun máa ní bóun kólu létí òun máa ní ó fẹ́ náwó ó fẹ́ forí wórí. ṣé o rí nǹkan tẹ́mi tẹ̀ ń rò lọ́jọ́ yẹn ni pé ayé ẹ kí o ó láyé àpọ̀ o máa gbé ń fẹ́ lówó ni n kò tiẹ̀ fẹ́ kọ́ nǹkan yóò máa ṣẹlẹ̀ kí n ṣáàtì lówó kí n ṣáàtì lówó. Ah. Ah. bàbá ìyún ni pé ìṣọ̀lá ló pẹ̀gbọ́n ẹ̀ ìṣọ̀lá ló pẹ̀gbọ́n rẹ̀ tòró kanjú owó ó gbọ̀nà ẹ̀bùrú pinlẹ̀ ọ̀la láì mọ̀ pé tádàrá táyé yàtọ̀ sí ti kàǹdé. kò tẹ wá yé mi mọ́ ọ̀dà bàbá. ó tún ṣe wá jẹ́ tó jẹ́ pígbà tí ó ti pẹ̀gbọ́n ẹ̀ ìyá wọn tún kú òun náà tún ya wèrè kí ni mo ṣe kí mo kí ló ti ló ṣe ṣẹlẹ̀. kò lè má rí bẹ́ẹ̀ ìgbésẹ̀ tóun náà gbé mo pẹ́ lónìí kó dá mi lóhùn o mo mọ̀ pé létí gbáròyé ni Olódùmarè dá mi lóhùn ẹnikẹ́ni ẹnikẹ́ni tó lọ́wọ́ nínú ikú àdùkẹ́ ọmọ mi bí bá ń ti bọ́jọ́ bá ń ti yọ báyìí ni kò máa bọ́jọ́ yọ bọ́ọ̀rùn bá ti ń wọ̀ ní kó máa bọ́ọ̀rùn wọ̀ ariwo ẹkún ni kó máa sọ nínú ilé olúwa rẹ̀ gbogbo àwọn tó bá jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ pátápátá bó bá ní ìyàkíyà rẹ̀ òkú bó bá ní bàbá kí bàbá ọ̀dọ̀rọ̀ dárédèrèdè ni kò gbẹ̀yìn ayé ń tọ̀hún náà gbọ́dọ̀ kíjẹ́ kó náà kú bá jáse kú tó ń tó gbòòrò kó kú bá gbọ́ ṣẹ́kù tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ ẹnu rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé inú obìnrin ló ti jáde gbogbo tí mo wí lónìí dandan ni kò ṣẹ o gbogbo tí mo wí lónìí dandan ni kò ṣẹ egun tí mo gé lónìí kàṣà ìgbà èpè tí mo sá lónìí kàṣà ìṣe kò rí bẹ́ẹ̀ kò ṣẹ bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ nínú ikú àdùkú ọmọ mi kò ná òkú bá jásẹ́ ikú tó ń tó gbọ́rọ́ àtọ́hún àti ìyá àti bàbá rẹ̀ gbogbo wọn náà wọ́n mọ sókòlù ìdílé wọn ni ariwo ẹ̀kọ́ ọmọ sọ́nù ìdílé wọn ni. Ah! bàbá ṣe ayé lè yí o ọlọ́run ah, òun náà bu kànjàn. bẹ́ẹ̀ ni aṣẹ́ ẹnu ìyàwó rẹ lásán ń ṣe ká tó wá sọ pọ́nrọ̀ ẹnu rẹ̀. bàbá kí wàá lọ́nà àbáyọ. kò sí ṣíṣe kò sáì ṣe torí kú rùn lórí ìwọ̀gàn tó dúró yìí. bàbá èmi ikú. bẹ́ẹ̀ mo wí. ẹ dákun ẹ má jẹ́ n kú ẹ ṣàánú mi. ẹ hàn wá ní ikú. nígbà tí dọ́dọ̀ èmi òkòkò mẹ̀sí ajímutábà oògùn ṣáàgìrì làgìrì èmi aláàánú èèyàn tí fi mọ́jèlé rò fọ́ wòmíwò ọ̀ọ́nìkú ọ̀ọ́nìkú. awo o ṣé mo dúpẹ́ o o ṣeun yóò mọjú ọ ṣe ò ní ṣìṣe hmm. sórí gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò sẹ́bi lọ́wọ́ ẹnìkankan èmi lélẹ́ ti kùnkùn torí wọ́n ti wí fún mi látọjọ́ tó pẹ́ wọ́n ní kí n fìlú lẹ̀ wọ́n ní re gbogbo òtó mi lọ́wọ́ ń bẹ̀ àtèmi àti mi ṣùgbọ́n mo kọtí ikún mo kọtí ọ̀gbọ́n ìṣẹ́bọ fúndí èyí ń kọ́ bí baálé mi bá fẹ́ kíre gbogbo tó ń lọ́wọ́ ó di dandan kó fìlú ilẹ̀ ó lọ sílùú mi jìnnà réré gbogbo ohun tí ń fẹ́ pátápátá yóò tó lọ́wọ́ ń bẹ̀ torí wọ́n ti sọ fún mi tipẹ́ pé kí n fìlú lẹ̀ àìgbọràn ló kó bá mi ṣọwárí lórí ọ̀rọ̀ ti ọmọ mi Ìṣọ̀lá àtúnṣe ò sí lọ́wọ́ mi o bẹ́ẹ̀ ni èmi kọ́ ni mo lè ṣàtúnṣe ayé rẹ̀ olódùmarè nìkan ló lè ṣàtúnṣe ayé rẹ̀ tó bá wù fí olódùmarè pé kó gbádùn yóò ṣàtúnṣe wọ́n ètò jẹ́ pé bákan náà ni ṣùgbọ́n àtúnṣe kankan ò sí lọ́wọ́ mi ọwọ́ elédùn àdúrà ó dàbọ̀. káàrí obìnrin rere lọ́ọ́ fọwọ́ rọgí ìgbàgbé bàbá àdùkẹ́ o bàbá àdùkẹ́ etí rẹ mélòó méjì ni. kí ló fi gbọ́ ọ̀rọ̀ ni. omi wo omi gbọ́ná ìpẹ́ lẹ́nu o ọwọ́ ò sí ìpẹ́ ń sà kéèké bí mo ti ń wọ̀ ọ́ yìí láti ìṣẹ́jú yìí lọ ọ́ fìlú ilẹ̀ láì dúró mú kankan bí ti wù ọmọ. Ah, kí n fìlú lẹ̀. Hmm, àyànmọ́ rẹ ni kádàrá rẹ ni ah, ẹni ń ṣeré kó máa ṣe lọ o ẹni sì ń ṣèkà kó máa ṣe lọ àtẹ̀sán àti re àti bí kò séyìí tí gbé o ẹ já ṣàwárí ara wa ká mọ irú èèyàn tẹ́lẹ́dùn àdá wa ká má bàa sọnù ká má bàa ṣẹ̀ṣẹ̀ gbé ó